ojúmọ́ re ni o ojúmọ́ re jíjí ají lónìí àfọwọ́gbórí wa mú pé kí rèédé bá wa òun torí ojúmọ́ re lètò <laughs> akíyẹmí ò rí bó ṣe ń lọ láàárọ̀ yìí. nígbà tí ìbá ti mọ bó ṣe ń kọrin wọn á máa ṣáàsì wọn ti bẹ̀rẹ̀ àwọn àwọn ṣẹ́yìn ṣe èmi ò mọ orin ọ̀rọ̀ làwa mọ̀ sọ ń bí o ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ọkùnrin ilé yìí mo kí yín ẹ kú ilé o ẹ̀yà alẹ́ ilé ẹ ọ̀dẹ̀ wàá dùn bí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé láyọ̀ àtàláfíà lèmi bá yín àtẹ̀yìn àtàwọn ẹbí àtọmọ yín ọláwọn ọmọ ti lọ skul àbí ìyá ẹ̀ṣẹ́ àkú ìtọ́jú ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ ire lójúmọ́ ayọ̀ tó mọ́ tèmi àti ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa Orísun gangan òun láwà Orísun ọgbọ́n orísun ìmọ̀ orísun òye atẹ̀mí àti anífíńgà mm. ìka ẹ̀ náà ni problem wa kọ́lọ̀ wọn sàánú. <laughs> anna babatunde aya wọn londo ẹ̀gìn ọmọ wọn nílẹ̀ ìjẹ̀ṣà ọmọ ọwọ́ ọmọ ẹ̀kọ́ ọmọ gìrìgbò ọmọ jálẹ̀kùn ọmọ tó gbé ṣùlájì obìnrin tó fi gún yànjẹ ọmọ onílé alẹ́tìlẹ́ ọ̀nà gíla èmi náà ni mo wà lórí ètò pẹ̀lú ní tèmi láàárọ̀ yìí nǹkan tí a máa yànnàná nǹkan tí gbogbo yín tó yẹ pé àwọn ẹlòmíà kan máa dédé rẹ́rìn àwọn tó bá wà ń wò á máa sọ pé kí ló ń pa ẹ́ lẹ́rìn. ṣe rí àwọn tó bá ń wò lórí fóònù nínú mọ́tò lẹ́rìn wọn á máa panu torí wọn kàn kó headphones etí bá àwọn èèyàn nímọ̀ nǹkan tí wọ́n ń sọ ẹ wò ó kí ni nǹkan tá a fẹ́ sí lójú wò kí ni nǹkan tá a fẹ́ sọ ẹ já lọ́hùn ná tá a bá padà dé àti ìbẹ̀rẹ̀ o ń bọ̀ ni. omidan awẹ́lẹ́wà àdúgbò yìí mo kí yín o àwọn fine fine boys àdúgbò yìí náà mo kí yín àwọn ọmọdé àwọn àgbàlagbà àwọn eléyìí tí ò lọ skul tán dúró lé ẹ ẹ ṣé gbogbo ẹ wà òkè ṣé èsè pé nǹkan ẹ dákun ẹ jẹ́ kọ́ ọmọ ọmọ lọ lé ìwé o ó ṣe pàtàkì ó ṣe kó education is very very important ojúmọ́ ire òun náà ló sì ń dé sí ojú ìwòran yín ẹ̀yin tẹ́ ń wò wá lójú amóhùnmáwòrán nínú ilé akínyín ẹni tó jẹ́ pé orí fóònù ọwọ́ yín lẹ ti ń wò sàdánkátà yín dátà yín ò mà ní tán o fóònù yóò náà kò ní jábọ́ kó fọ́ dànù anna ẹ eh, honey finger à ń try láti máa jẹ́ kán mọ tó speak kí ló fẹ́ ṣẹlẹ̀ lónìí. bẹ́ẹ̀ ni àwọn náà ó yẹ kán ti máa fúnra díẹ̀díẹ̀ nígbà tí mo ti sọ fún wọn pé nǹkan tí gbogbo wa máa máa rántí ni tá a bá ti bẹ̀rẹ̀ sí ní sọ nítorí hmm, olóyìnbó á ní pé throwback. ó tún wá jẹ́ thursday. <laughs> àbí o <laughs> lóhun tó jẹ́ ń pé gbogbo wa ó fẹ́ lè jẹ́ pé bóyá ká sọ pé ninety percent ninety nine percent èèyàn ló máa là kọjá kò tiẹ̀ sí ẹni tí ó bá ah. tó bá jọmọ nàìjíríà yìí hmm. tí ò nírú àwọn àwọn nǹkan tá a ti rí sẹ́yìn sẹ́yìn báyìí hmm. ẹni tí ò lọ léèwé gan òun gan bá àwọn tó lọ léèwé ó bá wọn rìn ó láwọn nǹkan tá a ti jọ fojú gan ní tá a ti jọ rí hmm. nígbà tá à ń bọ̀ látẹ̀yìn àwa kan náà a try àwa náà lọ school àṣe tiwa náà bẹ́ẹ̀ àṣe fọlọ́hún a wá jọ padà sẹ́yìn a máa padà sẹ́yìn a jọ máa wò ó pé kí làwọn nǹkan tá a ti jọ fojú rí tá a ti jọ là kọjá àwọn nǹkan tá a ti ṣe sẹ́yìn sẹ́yìn nígbà tá a wà ní kékeré láwọn nǹkan tá a ṣe nígbà tá a wà ní secondary school wa so ẹ jẹ́ ká ṣe é báyìí ẹ jẹ́ àpè ní throwback thursday yọ yọ yọ tbt déni gbogbo nǹkan tẹ́ ẹ bá rántí nípa iléèwé nígbà tẹ́ ẹ wà ní JSS one JSS two JSS mm-hmm. three tẹ́ ẹ fi JSS three àwa kan wà lọ́jọ́ pé skul tá a lọ á tó bí. <laughs> àṣé nǹkan kan náà jẹ ni wá. Ah wọ́n ṣe ń pààsì mi kiri rè àti kékeré la ti ń rìn sọ́tún ta ti ń rìn sósì ta ti ń lọ sóríṣiríṣi àwọn iléèwé àwọn oríṣiríṣi nǹkan la dẹ̀ rí ń bẹ̀ mm. àwọn iléèwé tá lọ lẹ́kọ̀ọ́ àwọn iléèwé tá a lọ mm. lókè gbogbo ẹ̀ náà la nǹkan tá a dojú kọ ń bẹ̀ mm. àmọ́ eh, èmi rántí pé ní ọdún 1999 mi nígbàgbé ngbà tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa kọ ẹ̀yọ́ ẹ̀yọ́ what's up jí tán máa kọ hip hop nàìjíríà rasky ló kọ́kọ́ kọ nígbà náà hmm. sọjí hùn sọjí hùn hmm. tó bá ti dàgbò kò sọjí kó má nà gẹ̀rẹ̀ kó ẹ̀gbẹ́. ọmọ tó bá rí kó. èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀. èmi náà parí ẹ̀. èmi kọ́ ọmọ sọ hmm, ṣe báyìí ni. oríṣiríṣi nǹkan la ti rí nígbà tá a wà níléèwé àwọn eléyìí tó dáa àwọn kan tá a máa rántí máa wọ pé ah, Ọlọ́run bá má ṣe bẹ́ẹ̀ o àwọn kan náà wà tá a máa rántí àwọn pé àwọn tíṣà kan wà. Ah, àfi bẹ́ẹ̀ ni pé o fẹ́ gba ọ̀rọ̀ yẹn lẹ́nu mi ó de ṣí ọpọlọ mi orí nǹkan tí mò ń rò ní orí mi nítorí pé ní ìgbà ayé ìwé girama ah, mo mọ̀ pé bá ṣe ń sọ ìsìn àwọn kọ̀ọ̀kan náà ti máa rántí pé àmì ah, Mr. lágbájá Mrs. lágbájá ó ní tíṣà mathematics nìkan tó jẹ́ pé wàhálà gbogbo gíga ẹ̀ ò jù báyìí lọ àmọ́ ṣe ni nígbò bá ti ń bọ̀ ẹgbà tó máa mú wá sí kíláàsì ó fẹ́ lè ga jù lọ ṣé ẹ wá rí ní ọpọlọ mi lọ́hùn mi ò ronú iṣẹ́ tó ń bọ̀ wá kọ wa bí ò ẹgbà tó wà lọ́wọ́ ẹ̀ ẹgbà tó wà lọ́wọ́ ẹ̀ <laughs> yẹn ni wọ́n máa rò ó pé mélòó nínú ẹgbà yìí ni mo máa jí ló máa kàn mí hmm. nítorí pé mo mọ̀ pé ọ̀gá yìí ò ń wá sí inú kíláàsì láì ṣe pé ẹgbà yẹn kàn yàn lára ó gbọ́dọ̀ nàyàn ṣáà ṣe. Ah, ó máa ń jọ bẹ́ẹ̀ o ó gbọ́dọ̀ nàyàn ṣé nígbà tó bá ti kọ́ yín níṣẹ́ tó máa ń fún wa ní assignment ojoojúmọ́ ló máa fún wa lásàmẹ́ǹtì ẹgbà tó bá ti lè ṣe assignment yẹn kan gbogbo question yẹn òun ju mẹ́rin lọ àmọ́ tó bá ti ṣe ẹyọ kan ẹgbà mẹ́rin ni pò ṣe ẹyọ kan ó bá ṣe méjì ẹgbà ẹ ti di mẹ́jọ ah. bẹ́ẹ̀ ni girls only dẹ̀ ní school wa. ẹ tí ẹ bá wá ṣe mẹ́rẹ̀ẹ̀rin ńkọ́ sixteen. bí ṣe ayé wa. Ah, ní tó máa ń pa wá lẹ́kún náà nìyẹn ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ rárá àti máa máa sunkún sínú. mọ́ọ̀nì sà we are happy to see you God bless you sir. àwọn tèmi tó bá àwọn kan tiẹ̀ máa rántí dáadáa láyé ìgbà tá a wà United High School Ìkòròdú àwọn kan rántí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lọ́dún ìgbà tá a wà school Ọlọ́run bá wa kan ṣe àgbìyànjú ajẹ́ social prefect. Ah, wá wá wá kí èmi wá o báwo ló ṣe jẹ social prefect lèmi náà jẹ ah, <laughs> a ṣe social prefect nígbà tiwa ṣe wárí tíṣà kan wà kì í kọ́ mi o hmm. ah, ó kù díẹ̀ kí n dárúkọ ẹ má jẹ́ dárúkọ <laughs> tíṣà áàtì ló ń kọ́ o kì í kọ́ mi iṣẹ́ o ṣùgbọ́n ẹni tó bá ti fẹ́ èèyàn rí secondary school ó máa yé nǹkan tí mò ń sọ yìí ọmọ kan ń bẹ secondary school wa ń gbà yẹn ee òun ṣàpòpò lọ́wọ́ tó jẹ́ pé àwọn èèyàn máa sọ wípé ah, kí ló dé ṣèwọ nìkan ni ṣèwọ nìkan ni ọmọ yìí láìkì ni kì í ṣe kékeré àmọ́ tíṣà náà ti wá láìkì ọmọ ọmọ ìgbàgbọ́ tíṣà ẹskísà kò sí ojúmọ́ kan lórí assembly kí n má jẹ ẹgbàá mẹ́fà. o gbọ́dọ̀ jẹ́. má jẹ ẹgbàá mẹ́fà ẹni kí ló dé tí wọ́n nà mí lẹ́yìn pé mo ṣẹ́ṣù yà wọ́n kàn máa nà mí ṣá ṣe rí ọ̀rọ̀ secondary school ó níjọ́ kan tí bàbá yìí ní kí n lọ dọ̀bálẹ̀ báyìí kí n lọ dọ̀bálẹ̀ sínú ọgbàrá ah, kí ah. ló dé ẹ̀yin gba spelling bee mo dẹ̀ fẹ́ lọ represent the school fún spelling bee. Ah, aṣọ àti dọ̀tí. aṣọ àti dọ̀tí àbí mi fúnra mi gan ti dọ̀tí. ṣé wọ́n tó máa gbé mi síwájú àwọn èrò pé kí n máa spell ṣé màá rí nǹkan spẹ́ẹ̀lì ń bẹ̀ yẹn. ibo kò sí kò sí ìyọ̀lẹ́ spẹ́ẹ̀lì mọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn nǹkan tó máa ń dùnyàn náà nínú láàrin ọ̀gá àwọn ọ̀gá àti akẹ́kọ̀ọ́ olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó dẹ̀ jẹ́ nǹkan tó ń bàyàn nínú jẹ́ gan gidi òun nìkan tó sọ yẹn nítorí pé kò yẹ ká máa rírù nǹkan bẹ́ẹ̀ àwọn ìwà ìbàjẹ́ ni tó jẹ́ pé à ìyẹn tún yàtọ̀ àwọn tíṣà tó máa da ọmọ sóko ńkọ́. Hmm, àwọn ìyẹn tún wà láwọn boarding house yẹn. Ah! boarding day gan ni day school tó jẹ́ pé wọ́n máa da ọmọ sóko agric náà wà lẹ́yìn ṣe o àmọ́ ṣe nígbà tẹ́ bá ti tẹ́ bá ti ká gbogbo ohun ọ̀gbìn tẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí àwọn ló ń kó lọ hmm. wá lágric ilẹ̀ ń ṣe wá ní kinní kan ni bẹ́ẹ̀ wá ní practical ni ó ti gbà á ah, ó ti gbà bí tá máa yí ọ̀rọ̀ lọ àmọ́ nígbà tí èrè ẹ̀ bá ti dé àwọn ló máa kó lọ tó bá jẹ́ practical tó bá tẹ́ ẹ̀yin náà lẹ́dẹ̀ máa ra seed yẹn o. practical ló ṣe ní. gbogbo àwọn nǹkan tó yẹ kó máa ń dùn àwọn akẹ́kọ̀ọ́ ń gba ẹnìyẹn pa. Ah! alágbèjà ti kó gbogbo ẹ̀ lọ ah! kọ́ tẹ̀dẹ̀ fún yàn díẹ̀ díẹ̀ kéèyàn náà ti ẹ̀dẹ̀ mi lọ irọ́ ni kò ní í ṣẹlẹ̀. níbo síbo ṣé wo ni mọ́mí ilé tó máa ra tiẹ̀ fún mi. mi mọ̀ bóyá ìrántí school anthem o school ni. Ah! olúwa o mi ì lè gbàgbé. èmi bí ìbámu gbogbo orin kọ mo yẹn kọ. United High School. Hey. We are very proud. Ire We are very proud. Gẹ́gẹ́gẹ́. Oh. May God help us. Ah. Iná ah. we ah. do me hey, hey, hey. and praise of. Ah, in Ilesha ni surroundings. Saint Margaret Top. Academically, morally, Abikin in Jesholand. If it should mean sing, sacrificing all my time. If I should give everything that I do possess, if it should mean laying down my very life, I will do it for Saint Margaret. I will do it for our sake. Wọ́n ti mọ̀ pé irú skul tí a ní lọ skú àwọn ọmọ ti fèrè ó mọ̀ lọ dúró létà rẹ̀ skú anthem ti ṣe wá gùn tó yẹn. wàhálà ìṣòrí tẹ̀m tá a bá ń kọ skú anthem yẹn tó bá jẹ́ àwọn ọmọ skú tó máa ń kọjá hmm. ní táìmù yẹn tó bá dé géètì wọn máa dúró wọn fẹ́ gbọ́ skú anthem yẹn. ó máa ń dùn àbí. Ah! skú kwaya ló máa kọ́ hmm, wọn máa gbọ́ máàtì kọ́dà máa ẹni àmọ́ṣe má ṣe kwaya má ah, ṣe kwaya ah, kẹ́ ó fẹ́ da ogbó skúlù nù máàtì kọ́dà máa lọ. Hmm. ah pop pop àwọn nwa wa náà àwọn students n play o kini mama lọ ọ̀gá mama lọ because school wa jẹ girls only boarding house wà de bẹ̀ day school náà wà ń bẹ̀ ṣe boarding house ìyá mi ò mo sunkún sunkún Oni mọ lọ kó mọ wálé kí ni a rí ọbẹ ẹ lójoojúmọ́. téèyàn bá ti ẹ téèyàn bá ti mọ̀ wà kó níwà. wọ́n ti mọ irú ọmọ táwọn bí. Akínyẹmí lọ ṣọ́ ara ẹ. ìyá ìṣọlọdẹ kí mo fẹ́ ṣọ́nú ara. tó bá ti wá ń kọ orin yẹn gbogbo àwọn school àwọn secondary schools bíi mélòó kan ló surround wa wọ́n máa dúró sí gate wọ́n máa máa nàgà wọ́n máa hmm. yọjú wọ́n máa ṣe because orin ẹ̀gàn lásán orí ẹ̀ máa máa wú orí ẹ̀ máa máa dídé pé ha ṣé wàá rí àwọn ọ̀rọ̀ tó wà nínú orin yẹn ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé tá a bá ti dé a ní ní school wa a ní counseling and department lọ́tọ̀ ní ìmọ̀ bóyá ṣì ń ṣe é sìn bọ̀ láyé ìgbà yẹn yàtọ̀ sáwọn olùkọ́ counselor máa ń wà ní school mi ìmọ̀ bóyá ó wà ní gbogbo ṣùgbọ́n ní school tiwa a ní counselor tó jẹ́ pé tí nǹkan bá rú ẹ lójú gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àbí bóyá ò tiẹ̀ mọ ibi tó yẹ kó lọ pàápàá àwọn tó bá wà ní JSS three tàbí bọ́ sí SS one wàá lọ sọ́dọ̀ kánsẹ́lọ̀ òun ló máa kánsẹ̀lẹ̀ á ṣàlàyé fún ẹ ṣé wọ́n rí kánsẹ́lọ̀ yẹn náà máa lọ sí kíláàsì kankan á ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó wà nínú school anthem yẹn á orí ẹ̀ máa dìde ní pé i want to be a beacon i want to be this i want to be ah ọlọ́run ọba o. ẹskíìsà united ti wa àwọn òní kwaya tó pọ̀ ṣẹ́rí tébù gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ united ẹ̀sùn gẹ́gẹ́gẹ́ wíyá bẹ́ẹ̀rì gẹ́gẹ́gẹ́gẹ́ nǹkan táwa mọ̀ nìyẹn oh mò ń bọ̀ máa padà kọ́ school prayer di fún yín ẹja dókè lọ ẹja lọ ká lọ ṣe bọdí náà bá a bá padà dé àwọn orin tá a máa ń gbọ́ gbà yẹn hmm. nǹkan tá a forin ṣe máa padà sọ fún yín bàbá dé. ẹ káàbọ̀ padà sí orí ètò ojúmọ́ ire ní orí Orísun TV Orísun lọ̀gá Orísun làgbà Orísun tó ń sun ọgbọ́n tó ń sun ìmọ̀ tó ń sun òye jáde ni kò dẹ̀ sígbà tẹ́ ẹ tún nẹ̀ sórísun TV tí ẹ̀ ní rí kankan pàtàkì tẹ́ máa dìgbà mú báyìí tó dẹ̀ máa ràn yín lọ́wọ́ ojúmọ́ rẹ lẹ́tọ̀ anna babatunde honey fingers mo ṣe wà lórí ètò pẹ̀lú akínyẹmí. wẹ́ẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣáà ti mọ̀ báyìí ẹ wo ọmọ tó fún àyìn báyìí ẹ fún mi lórúkọ fúnra yín. <laughs> ẹ finance. ọ̀pọ̀ wàhálà mi pọ̀ kọ́lọ́hún ó ṣàánú wa ní ojúmọ́ ire náà lètò lórísun orísun gangan orísun àṣà orísun ìmọ̀ akínyẹmí ọmọ johnson lórúkọ tèmi o à ń padà sẹ́yìn díẹ̀ ká wo àwọn ìṣẹ̀lẹ̀ kan tá a ti tá a ti rí tá a ti gbà kọjá nígbà tá a wà láwọn iléèwé girama tiwa èmi ti kọ gẹ́nẹ́gẹ́nẹ́ tiwa o báwa ṣe máa ń kọ school anthem tiwa àwọn tó ń lo flute tó ń lo saxophone àwọn náà kọ tiwọn bí wọ́n ṣe ń kọ àbáwọn tèmi alpha ẹ̀sìn gẹ̀ẹ́sì ẹ̀ bá a ṣe jọ ń kọrin tiwa ẹ̀ náà à ń sọ̀rọ̀ orin lẹ́ẹ̀kan ẹ̀ mo rántí àwọn orin kan tó jáde nígbà tá a wà ní school àwọn tá a fi ṣe hmm. tá a fi ṣe big boy. Hmm. ká má lọ rò pé náà mọ̀ yín kọ́. it remind me of fun gang eh? send I ah. one oh, stew you know me son and pan stew pan stew and you kurumi and non-funding waste two waste two ẹ fi believe. <laughs> ẹ fi lírìsì sí lọ́kàn yín nínú ilé ẹ tí àti mọ nǹkan tí mò ń kọ. ọmọ nígbà yẹn tí ọkọ bá ti ń ṣe birthday ah torí ìgbà tí màá kúrò ní first school yẹn ó ní ìdí tí mo ṣe kúrò nítorí principal kan tí wọ́n gbé lọ wá jẹ́ family friend wa ó sọ fún mọ sí wa pé ẹ̀ka àwọn ọmọ yìí kán máa bọ̀ kí n lè mójútó wọn hmm. wọ́n change school gbogbo wa sí school teacher yẹn. ìgbà yẹn ni mo ti mọ̀ ń pé àwọn second ẹ mọ̀ secondary school yàtọ̀ sí secondary school ṣé ibi tèmi wà ẹ lóòótọ́ bọ̀tí àwọn bọ̀tí ló kún first school tí mo lọ yẹ ṣé second one nígbà tí màá débẹ̀ ni àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n kò pé eh, ní school tí ọkàn bá ti ń ṣe birthday a bá ti organize ibì kan tó ti máa lọ ṣe birthday hmm. jungle ẹni jungle school àlọ́ wọn get inside land tí omi ń gbé ṣáà ní jọ́ngù ìgbà mo wà láwòrán sólì grammar school K2, Kétu jọ́ngù ta ní àtó mẹ́rin ìkan jáde sájé lógo ah. ìkan jáde sórí ṣígun ah. bẹ́ẹ̀ ni ìkan wá bọ́ ta sọ́nà ah, ọlọ́run ọba. kúrò tí mo lọ ni mo ti mọ nǹkan tó ń jẹ́ jọ́ngù a bá ní jọ́ngù kan o kinní kan o wọ́n á ti organize pé ah, mo ní lágbájá ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ṣé wàá rí orin tó kọ yìí ló jẹ́ kí n rántí ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ yìí hmm. ah orin yìí lọ́dún náà lọ́dún máa ń kọ ah, di, ah lódì ah ọmọ wọ́n wò pé ẹ́ ẹ́ ní secondary school náà ọmọ apá mi jábọ́ o apá mi. <laughs> ayé ìgbà àwọn boys to men. Hmm. It's going to the world is. Ah, Àgùnbọ̀n ọmọge kíláàsì mọ̀ dáràn o. Ìwé kan wà tá a máa àwọn èèyàn wà tó jẹ́ pé àwọn lákàntì ogun àwọn ò lákàntì ogun àkáǹtì orin làwa ní hmm. wọn kọ gbogbo lírìsì yẹn báyìí taru kelly hmm. ti boys to men hmm. ti usher ti cisco àwa kọ gbogbo ẹ̀ lẹ́ mc ama. wọ́n ti ẹ̀ máa ń tà ń gbà yẹn ó ní ìwé kan bẹ́ẹ̀ tó máa tà tó yẹ pé ìyá àwọn onídìí kẹta fún wa. <laughs> wọ́n máa ń tà ń gbọ́ lyrics yẹn báyìí ó máa wà nínú ìwé yẹn ìjọ tí mo kọ́kọ́ rí ìwé ẹ̀ mú un pé kí ni gbogbo ilé torí èmi gbogbo túnbà tó bá à ń kọ́ lẹ́yìn mm. àwa yíyan ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ <laughs> ṣé rí ẹjẹ́ tó máa fi hàn mí ní skul yẹn pé gbogbo orin tó máa ń kọ yẹn òun rèé bá wò wò wò lọ̀rọ̀ lọ rẹ́rẹ́rẹ́ mo gbà mí ṣe wá ń pe gbogbo ẹ̀ tó ń ṣe wàá rí pé mo ṣe ń kọ́ mo kàn ń ṣe tó hmm, hmm, hmm, ah. <laughs> ṣe gbogbo ẹ̀ ní ọmọ àmọ́ mo rántí nǹkan kan nígbà ìta sport Ah! ẹ̀yin náà rántí pé ẹ ṣe ní transport ní school yìí ibi tí wàhálà àti ọkọ máa ń ṣẹlẹ̀ ní pé ta ló máa ṣe queen. obìnrin ti ní wàhálà ti pẹ́ o ó ti pẹ́ obìnrin ti ní wàhálà ti pẹ́ o ń bọ̀. àwọn ní ta ló máa ṣe queen níjà ńlá bá bẹ́lẹ̀ ah ẹ torí eléyìí òyìnbó ni hmm. ó pupa ọmọ ìjẹ̀ṣà náà jẹ gbogbo àbọ̀ ó pupa òun ni kò ṣe é kínní àmọ́ ẹni tí ó pupa yẹn kò ní costume eléyìí dúdú ṣùgbọ́n ó ní costume. ogun àwa dé. tán bá ní ìwọ tó dúdú o kó costume ẹ fún ẹni tó pupa ibẹ̀ làṣírí ti wá tún pé ah costume tí mo kó wá mọ́ mi lónìí o. dey play. <laughs> mọ́ mi lónìí kó bá ó ní àwa interhouse sport kí ó bá lari lọ́rùn ẹlòmíràn tèmi ti bá mi gbà ń bá délé ah ní wàhálà bá bẹ́ẹ̀ lẹ̀ ló bá di kìíní ṣé wàá rí gbọ́mi sí omi òdòdó wá ṣe lórí kìíní wọ́n padà rú u march pass ti ni ṣùgbọ́n tó máa ń ṣe mí ní interhouse ọ̀tọ̀ pé ẹ̀rù máa ń bà mí láti lọ interhouse sport ni pé ìgbà yẹn ni school a á ti máa mí ní school b mo mọ̀ pé yìí náà ṣe yìí náà ṣe irú ẹ̀ ẹ ti máa léyàn kan tẹ́ ti máa mí pé wo wo interhouse sport ń bọ̀ máa fẹ́ lù ọ pa máa fẹ́ ṣe kinní kan ibẹ̀ náà ti máa rẹ́ lómi tán máa gbé pé àgẹ́ yẹn ọmọ akínyẹ̀mí mọ̀ kí wàá ṣe irú nǹkan bẹ́ẹ̀ o máa ṣe. ẹ̀mí ní àṣà kan gbà tí mo wà ní àpolò àpólò wọn ń porúkọ skul wa ṣẹwárí fíìdì àpólò yẹn ó fẹ̀ gidi gan wọn máa ń fi hmm. kẹ̀kẹ́ rẹ́ǹtì lórí ẹ̀ báyìí tá a bá ti wá wà ń bírèkì àwa máa lọ rẹ́ǹtì kẹ̀kẹ́ ọlọ́run ṣàánú àwa tipẹ́tipẹ́ àwa rówó rẹ́ǹtì kẹ̀kẹ́ àwa rẹ́ǹtì kẹ̀kẹ́ god bms wàá máa wa kẹ̀kẹ́ ráǹdì fíì tó bá ti ń wà á lọ tó bá ti rọ́mọ tó fine ọmọ tó ní gétọ̀ eléyìí tó ṣe oní triangle kan tá a máa ṣe sẹ́yìn uniform tó bá ti lọ hmm, hmm, dáadáa wàá páàkì mọ́ lára hi ah, Ọlọ́run ah, hmm. ọmọ iṣẹ́ ìwọ̀n ti kọ́ tipẹ́ hmm. hi àwọn lírísì tó ti kọ́ sórí àwọn máa bẹ̀rẹ̀ sí máa pọ̀lẹ̀ sọjí kùn sọjí kùn tó bá ti dàgbọ́ kó sọjí kó má nà gẹ̀rẹ̀ kó ẹgbẹ́ ọmọ tó bá rí kó. mo ti ṣọmọ tipẹ́ ọmọ àdẹ̀mọ́ bẹ́ẹ̀lẹ̀ mo rántí oríṣigun kòṣọ̀fẹ́ igbóbì gbogbo àwọn skul yẹn ah, ẹ wo kọlọmọ ó ṣàmọ tọ́jú ọmọ ẹ ní o ara àwọn kan wà skul àwọn máa ń pè ní alágbára hmm. wọn ní alágbára polo lele hmm. alágbára UHS ni ẹ kò bá lọ skul kò bá hmm. àwọn lọ skul àwọn ìyẹn agbára ń bẹ lọ́wọ́ tẹ́ bá sọ pé wọ́n fẹ́ jà ń bì kan ẹ máa rí wọn bẹ àwọn mi rò pé wọn wọn lẹ́mìí irú nǹkan bẹ́ẹ̀ wọ́n bá ẹ̀ sáré. nísìnyí wọ́n ń ṣe o because ní àdúgbò mi ó ní secondary school kan tó wà ń bẹ tó jẹ́ ń pé ìgbà kan wà tí àwọn èèyàn ń pariwo pé ẹ kóòtù kò ṣe kóòtù wọ́n dẹ̀ ń jẹ́ kó máa yé mi pé àwọn ọmọ secondary school yẹn gangan gangan ni wọ́n wà nínú eh. ẹgbẹ́ búburú tá à ń sọ yìí. kódà eh, news kan sì jáde níbi oṣù kan àbí méjì sẹ́yìn tó sọ pé ní ìpínlẹ̀ Delta wọ́n ní ẹgbẹ́ òkùnkùn kan ti ó mm. bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ní wọ́n tó máa fẹ́ múra wọn wọlé wọ́n fẹ́ initiate ara wọn wọ́n náà máa ń pe kinní kan ní snake bite tó máa fi síyàn mm. lọ́wọ́ mm. àwọn ò pé nísìn. nísìn bẹ́ẹ̀ ni mi ìdẹ̀rù pé nǹkan bẹ́ẹ̀ yẹn wà láyé ìgbà yẹn Ah, ó wa. ó wa, nígbà yẹn náà ẹskísà ah, hmm. ó wà àwọn bọ̀dá kan wà mi ò jẹ́ gbàgbé bọ̀dá ike bọ̀dá ike wà lẹ́sẹ̀ three nígbà táwa wà lẹ́sẹ̀ two tí bọ̀dá ike bá ti gbá ẹmú tiẹ̀ bá ẹ hmm. bọ̀dá ike àmú ẹ o ò ní kówó oúnjẹ ẹ lẹ̀ o ò ní o ò ní wọ bàtà lọ léjọ yẹn. ọmọ kinní kan wà tó jẹ́ pé ó máa ń ká wa lọ́wọ́ kó ń gbà tí a wà ní secondary school mi ìmọ̀ bóyá ó ṣe ní àwọn school mi abi bóyá ó ṣì ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó nígbà kan tí ọmọ kan ṣe àṣìṣe ó mú nǹkan tí òun ṣe tiẹ̀. ó jalè lọ́rọ̀ hmm. kan. <laughs> mi ìfẹ́ fẹ́ gbogbo ẹnu sọ́tọ̀. mi náà fi gbogbo ẹnu. ó wá mú ọ̀dà lóríṣiríṣi wọn púpọ̀ wọn á bẹ̀rẹ̀ sí ni fi ba lójú ba lójú ba lójú wọn wá pàrẹ̀dẹ̀ ní gbogbo skul hmm. gbogbo ní ìjọ tá à ń sọ yìí gbogbo wa ń gbọ̀n báyìí à ń gbọ̀n jìnnìjìnnì bo gbogbo èèyàn pé ìwọ tó o bá dánrú ẹ̀ wò ní ọjọ́ mọ̀ pé tí mo fi kúrò secondary school yẹn kò sí ọmọ kankan tó tún ṣerú ẹ̀ mọ́. kéèyàn tiẹ̀ dúpẹ́ pé nígbà ìbẹ̀rù wà. ìbẹ̀rù wà o. abẹ̀rù ọlọ́run abẹ̀rù àwọn tíṣà wa abẹ̀rù ah. àwọn house master ah. wa tóbi kan security ah. àwọn gbà tó yá nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa yọ ìbẹ̀rù kúrò nínú system school security ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ni máa ọlọ́run hmm. ọba o ìjà kan bẹ́lẹ̀ school wa ń gbà mo wà ń kó o dùn security school wa ń gbà yẹn ìyá wọn jẹ bọ̀dá yìí o wọ́n tù ú lúgúdú báyìí tí wọ́n jù ú nu drum omi wọ́n tún domi lé lórí wọ́n dé wọ́n bẹ̀ tó ní wọ́n bẹ́ẹ̀ ni. ṣé kò dẹ̀ ní gbẹ̀mí mi ọlọ́run ò jẹ́ wọ́n ṣí dúrọ̀mù lẹ́lẹ́gbẹ̀ẹ́ díẹ̀ kó má bàa eh, ah. kó lè survive ni <laughs> àwọn ṣẹ́yẹ ní gbogbo àwọn security wa àwọn ah. security school gan-an tí wọ́n náà wà lọ́wọ́ ń gbà yẹn mm. ìyá kan wà wájú school wa tó máa ń ta bọ́ọ̀sì oníwọ̀n wà náírà wọ́n wà náírà bá máa di kókó kó ni tó bá ti ra oní ten naira kó tó wọ school tó ti gbé fún bàbá security wa fi yókù lẹ̀ kó fẹ́ jáde bí sixty two times <laughs> wàhálà wàhálà yìí jáde eh. ah, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ secondary school láyé ìgbà tìyẹn nígbà táwa wà o mm poultry school náà àwọn ah. kan máa jí poultry lọ àmọ́ kì í sọ̀rọ̀ bí wọ́n sọ lórí rí. <laughs> poultry yẹn kọ́lá kó ṣàánú kọ́lá kó ṣàánú ẹ wo Ojúmọ́ Ire ṣì ń tẹ̀síwájú ádẹ́mọ̀ pé bá ṣe ń sọ yẹn àwọn èèyàn náà ti ah, ẹlòmíà ti máa rẹ́rìn ẹlòmíà ti máa rántí síkírá ti máa rántí Sheriff ti máa rántí gbogbo àwọn tọ́jọ́ ṣe gbogbo àwọn kinní yẹn nígbà tí wọ́n wà ní iléèwé eh, secondary school ẹ wo à ń bọ̀ ẹ jẹ́ ká sáré lọ fi ẹsẹ̀ rájọ́ tíṣà mo dé mo fẹ́ lọ wá nǹkan jẹ tíṣà mo dé mo fẹ́ lọ wá nǹkan jẹ ọmọ onírẹsì ti dé ọbẹ̀ rẹ̀ ń ta sánsán àdùkẹ́ àlàkẹ́ ọmọ onírẹsì ti dé ó ń ṣojú ròdòròdò ẹ̀fẹ̀ ẹran sọ́bẹ̀ ẹ wa. <laughs> Ojúmọ́ Ire òun ló ṣì ń tẹ̀síwájú lójú amóhùnmáwòrán yín wọ́n mọ̀ pé nǹkan tí mo ra kọ wẹ́rẹ́ yẹn àwọn èèyàn á ti máa rò pé torí àwọn kọ́sẹ̀ tí wàá ranjú mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ pé kí ló dé kí ló dé ẹlòmíì àti lọ sórí Facebook àti lọ máa wá èèyàn kan àbí méjì Ojúmọ́ Ire lètò ibẹ̀ náà lẹ ti lè rí àwọn ètò tó gbámúṣé báyìí Anna Babatunde mo ìwà lórí ètò pẹ̀lú Akínyẹmí Johnson. nígbà tó bá ń ṣe bí ẹni tó mú orin kọ ẹ̀rọ sáà náà mú orin kọ nígbà táà náà wà ní school hip ọ̀dà yìí ọ̀dà yìí kò píyọ̀n píyọ̀n ọ̀dà yìí ọ̀sán kájọ ìgbà pé primary school la ti kọ̀ yẹn aṣá àrántí. àwọn ọmọ alẹ́gẹ̀ eh. ọmọ ilé ìwé wọn ò fetí sí. Eh. àwa kan ò fetí lẹ̀ àfetí àmẹ́tí dání gbogbo ògbà ni wọ́n bá ní aṣá assignment wa aṣá assignment àtúnmú higher education àmárò lẹ́yọ̀kan báyìí back pocket èyí ò ní ga àwọn galifant lọ school ni ẹ ṣáà dákun gbogbo nǹkan tẹ ẹ bá rántí ẹ má rántí gbogbo àwọn girlfriend ní ìgbà tẹ wà secondary school mm. ẹnẹnẹnẹ ó lè ti wà nílé ọkọ o mm. ẹ má lọ máa confuse àwọn èèyàn ẹ fi wọn lẹ o ìfọlọ́run bẹ̀yìn ni o Akínyẹmí Johnson lórúkọ tèmi Ojúmọ́ Ire òun náà sì lè tò lẹ́yìn tó ń tẹ̀síwájú lórí Orísun TV. Mm. Orísun TV Orísun làgbà Orísun lọ̀gá tẹ́ bá fẹ́ gbọ́ ètò Yorùbá tó gbámúṣé tó dẹ̀ mú ọpọlọ wá tó dùn ún wò tí àwọn ọmọdé lè jókòó láti gbọ́ orí Orísun náà ni ètò dẹ ní ojúmọ́ rẹ <laughs> ẹ wo ṣé nígbà tí akínyẹmí sọ̀rọ̀ pé ẹ má lọ bá àwọn ex yìí o pé kìnnìkan kìnnìkan ìwọ̀nba ìwọ̀ntúnwọ̀nsì nìkan èèyàn lè rántí èèyàn èèyàn lè send message sí yàn àmọ́ má tẹsẹ̀ àgẹ̀rẹ̀ má try láti mú nǹkan tó ti lọ tó ti lọ like you don go you don go ẹ má ṣe throwback <laughs> nǹkan tó ti lọ à <laughs> throwback ìdébẹ̀ yẹ o ẹ má gbé padà wá kó má bàa di pé ẹ ẹ ẹ orí ètò láti gbọ́ hmm, àwọn sọ bẹ́ẹ̀ o. jẹ́ ẹ̀ṣẹ̀ sáwọn kékeré kan fún ọ yàtọ̀ sí àwọn àwọn subjects. tí wọ́n ṣe é sìn subject mélòó ló ṣe ìrántí kó ṣe é school. àmọ́ rántí àrántí máàsì hmm. àrántí english àrántí commercial ni mo ṣe sọ àrántí um, account àrántí um, ó dà pé mo ṣe government. no mi ṣe government o because mo kàn láìkí ẹ ní ah jẹ́ ìsọ sórí kékeré kan fún ẹ èmi wà ní commercial class àwọn tó wà ní art àwọn ni wọ́n ń ṣe literature mo wá like literature pa sórí commercial tí mo lọ yẹn wọ́n force mi ni kò wù mí lọ pa ẹ rántí pé mo ní a ní kánsẹ́lọ̀ kánsẹ́lọ̀ á wo nǹkan tó fẹ́ ṣe á tún wá wo result ẹ ní gss three bọ́ sí ss one tó bá ti wò ó á wò pé kèé lè ní result ẹ lè gbé tó bá sọ mí sí commercial èmi kẹ̀rẹ́ bíi kán ṣe eré kán ṣe nǹkan tó ti wà lẹ́jẹ̀ mi láti kékeré mo dẹ̀ ń sọ fún wọn ẹ jẹ́ lọ àtìjẹ́ jẹ́ wọ́n ní rárá ó dáa ṣorí nígbà táwa bá ń ṣe àkáǹtì ní àkáǹtì tí ó jọmọ́ ti commerce àṣẹ commerce náà tó jọmọ́ ti commercial class àwọn áàtì máa lọ ń ṣe literature school wa dẹ̀ tóbi tó yẹ pé àní pín class oníkálùkù á lọ sí àwọn big big kí ni wọ́n máa ń pè wọ́n yẹn náà àwọn laboratory Eh, àwọn science ní tiwọn even basic tech a ní basic tech lab tó tóbi jẹranjẹran wàá rò a lè ṣe gbogbo ah oh, lọ irọ́ public náà ni bọ̀ ó kàn jẹ́ pé ìyẹn ó yàtọ̀ díẹ̀ sí àwọn tó kù hmm. gbogbo yẹn so àwọn yẹn ní ibi tán máa lọ tó jẹ́ pé wọ́n lè sọbẹ̀ di ilé tíátà tán máa máa ṣe gbogbo ẹ̀ èmi á bá jáde ní kíláàsì ah ní tí mo sọ ìtí àmì ìbá gbáfẹ́ ìlú mi pa hmm. màá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ màá lọ sí ojú wíńdò ibi tó ti ń ṣe literature gbogbo ohun tó ń sọ màmá gbọ́ màmá rẹ́rìn inú mi á máa dùn ló bá di ọjọ́ kan tíṣà tó ń kọ́ wọn a máa ń gba àwọn kọ́pà náà ìyẹn wá jẹ́ kọ́pà tó bá ti fẹ́ ṣe practical yẹn wọ́n máa ti àwọn kọ́pà yẹn sí wọn pé kọ́ wọn bá wọn ṣe practical wọ́n á ka novel yẹn wọ́n ti kà wọ́n á ní tán kà yẹn o kọ́ wá fi ṣe fíìmù làwọn ọmọ yẹn bá ń ṣe ó dẹ̀ níbi tán ti máa ké tán ti máa ṣe emotional kinní kan gbogbo wọn bá ṣe kò ṣáà tẹ́ tíṣà yìí lèmi tí mo wà ní ojú wíńdò bá náà wọ́n pé ẹ dákun mo lè ṣe é ẹ jẹ́ àwọn ọmọ class ẹni hey she's not in our class kò sí kíní kan kíní kan ìyẹn bá ní ah. ìyẹn ṣáà ń wá èèyàn tó máa ṣáà ṣe nǹkan tóun fẹ́ ó lè ṣe é yá máa bọ̀ mo bá wọlé mo bá jókòó mo bá bẹ̀rẹ̀ mama why would you do this i do not want to ìdí mo ti sọ yẹn mi ti ń ṣe pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ah látọwọ́ ọmọ yìí kí ló dé sì wà sí kíláàsì wa nígbà ní skul bá ń dàrú lọ́jọ́ tá à ń wí pé ọmọ yìí áàtì ló yẹ kó wà mo mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ náà máa ṣẹlẹ̀ táwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n pọ̀ sí wọn. kò sẹ́ni tó ti èmi o ọṣẹ mhm. rí ọlọ́run jẹ́ kí èèyàn náà wà láyé nígbà mo kó oúnjẹ sírì tó yẹ ń bọ́ mo ṣe wà lápòló nígbà mo sọ yorùbá kó oúnjẹ sírì tó ń bọ́ ss one gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní pátá gbogbo wọn dorí kọ science class. Ah. báwo pé ah, ah gbogbo àwọn tó wà ní ààtì yẹmi ọmọ wọn rí o bá gbọ̀ ní science class bá lọ jókòó tì í gbà mo débẹ̀ ṣé wàá rí kíní kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan chemistry ti ṣà ń kọ́ wọn ní nǹkan lọ èmi ṣáà gbéwèé dání sábẹ́ tébù mo ṣáà ń kàwé kò yé mi nǹkan tó ń sọ mo ṣáà ń kàwé mo ń kàwé ó bá ah young man i'm teaching you since you are not even looking up are, what are you doing i'm reading where are you from odó ni ah no wonder wọn máa ń kàwé gan lu ìmọ̀ pé ọ̀n kú. àní nǹkan tẹ̀ kọ́ mi ò yé mi ẹni ló máa ń kàwé lu wa. kò lè ṣe é sọ kò ṣe é sọ síta. nígbà bá parí bá parí first term result jáde mo bójú. Hmm. wọ́n pè mí ẹ̀ kí a bá lọ sí wa gba kínní báyìí èmi odidi ọmọ tíṣà ìyá mi ti wá sí sukùn pé kí ló ṣẹlẹ̀ kínní kan ọba mi mi question pé kí n máa ṣe mo ní mi ì mọ nǹkan tó kọ mi bẹ̀rẹ̀ yẹn ò yé mi excuse second term mo túbọ̀ náà commercial mo sì lọ jókòó bẹ́ẹ̀ kí ló kàn mí kọkàn máa ṣe mo sì lọ jókòó bẹ́ẹ̀ no ẹ̀yin náà ẹ wò mí dáadáa ẹ wò mí dáadáa ẹ bá nínú mi ń kọmáṣíà mo jẹ́ kọmáṣíà lójú mi bẹ́ẹ̀. àbí o. kí n tó wá àti ó di ta àmọ̀ kó rí mi tẹ̀ tó pé orí mi tẹ̀ wá straight wọ́n á mọ̀ pé ah, mo ti mú wrong leg tẹ́lẹ̀ ibi tó yẹ ń wà gangan gan mo ṣe ẹ̀ dé yìí mm. náà pọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni bó ṣe sọ lẹ́ẹ̀kan ló jẹ́ pé mm. àwọn náà máa máa nírò àwọn problem báyìí ọmọ kékeré mi ò ní mọ irú ibi tóun fẹ́ mm. dorí kọ gangan mm. àwọn òbí dẹ̀ ni mo fi pé mm. iṣẹ́ yẹn wà lọ́wọ́ wọn torí táwọn náà bá ń fọ̀rọ̀ jomi tó rọ pẹ̀lú àwọn ọmọ wọn ó yẹ kí wọ́n mọ nǹkan táwọn ọmọ yìí lè ṣe kí ni nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí àti ibo ló yẹ kí n darí wọn sí àwọn nǹkan tó yẹ káwọn òbí wa máa farabalẹ̀ máa wò láàárín àwọn ọmọ wọn rèé àìjẹ́ bẹ́ẹ̀ ọmọ mi kì í ṣe pé ò mọ̀wé o yẹ̀yin lẹ́kọ́ ẹ̀ fi ìwé mi tẹ̀ ń tì bọ̀ lórí ìjọ kan mò ń béèrè lọ́wọ́ ọmọ kan tá a jọ ń ṣiṣẹ́ pé kí ló kọ́ skul ó ní gbọ́n pé kí ni obt àbí kí ni ok kì í ṣe obt àwọn ọlọ́pàá ni wọ́n ń lò yàn office technology otm hmm. ó ní nǹkan tó ń kọ́ skul nìyẹn mo ní otm office technology management ah òyìnbó yẹn tóbi lójú mi <laughs> bá ní ó dáa kí làwọn nǹkan tí wọ́n kọ́ ní ọ́fíìsì tèmi bá ní kí n fọpọlọ ọ́fíìsì tèmi gbé ó yẹ kó wọn bí wọ́n ṣe ń táìpù ó yẹ kó wọn bí wọ́n ṣe ń ó ní ẹ wọ́n máa ń kọ́ wa pẹ̀lú táìpúráìtà wọ́n ní táìpúráìtà bíi bò. Hmm. láyé òde láyé ta wà wọ́n fi táìpúráìtà kọ́ wọ́n kọ́ yín ṣọ́tá níbi táwọn èèyàn ti ń send stika káàkiri hmm. wọ́n ti ń send emoji lẹ́yìn lo táìpúráìtà àti hmm. kárí láyé àwọn ò sínú àwọn yẹn. bẹ́ẹ̀ ni láyé ta wà báyìí nǹkan ti upgrade tá bá wo àwọn schools yẹn láyé ìgbà yẹn náà àwa náà ní typewriter a ní typewriter ní school àṣeyẹ pé èèyàn máa tá máa kọ́ a máa ń ṣe ehm, nínú home economics a tún ní three subjects wọ́n máa tún pín home sí ah, mẹ́ta. home economics home management food and nutrition food and nutrition máa yọ ń bẹ̀ ehm, dressmaking máa yọ ń bẹ̀ ṣé mi ò gún mọ̀ pé máa ṣe. èmi nìkan ni ọkùnrin ọlọ́run ṣàánú èmi nìkan ni ọkùnrin wo sẹ́ẹ̀tì mi tó ṣe food and nutrition kí ló dé mi ìdẹ̀mú ń jẹ jẹ. <laughs> ọmọ ìkẹta wa jẹ́ ehm, àwọn tó ń ṣe bíi pattern making nǹkan kan àdìrẹ nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó máa ṣe tó nígbà yẹn tó máa ti wá pín gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn oníkálukú á wò pé eléyìí GSS náà rẹ̀ sì máa ń fẹ́ yà wá bẹ́ẹ̀ yẹn tó wá pé tó wá ti dẹ́sẹ̀ sún àwọn ọmọ ibi tó ń lọ ẹ̀wọ̀n pé tó wá ti dẹ́sẹ̀ sún kò sí home economics mọ́ basically bóyá o fẹ́ ṣe food and nutrition lọ síbẹ̀ tó bá fẹ́ ṣe fine art lọ síbẹ̀ tó bá fẹ́ ṣe kínní lọ síbẹ̀ but nísìnyìí mi ì mọ̀ because mo rántí pé ńgbà tí máa lọ sí school ọmọ mi àwọn orúkọ ńláńlá kan tó tẹ̀ wá mi mọ mi tiẹ̀ mọ prevocational studies ẹ̀ wọ́n pè kan ní CCA láyé ìgbà tí wàá kẹ̀lé CCA cumulative eh, kínní kan assessment kan àdàfẹ́ là ń ṣe àṣẹ CCA àṣẹ subject ni lọ́mọ bá lòun ṣe kí CCA lọ́jọ́ yẹn pé àwọn ń ṣe test CCA mi ṣe bí ẹni pé bóyá consider access mo bá lọ sí school mo bá ní ẹ̀ẹ́n ìbọn náà ń ṣe test rárá iṣẹ́ bíi mẹ́ta social studies business wọ́n ṣàkó iṣẹ́ yẹn bíi mẹ́ta ló ń jẹ́ CCA gbogbo ẹ ti yí padà àwọn òbí gbọ́dọ̀ máa bá ọmọ wa communicate ẹ wo ẹ àkókò gbà wá láti sọ ohun tó pọ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí a fẹ́ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ní ojú òfurufú wa kí ni wẹ́dà wa ń sọ kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ àwọn kan ń pariwo ooru pọ̀ òtútù pọ̀ ó yá ẹ jẹ́ á à ń bọ̀. ẹ káàbọ̀ sí ilé agbára bá wa ṣẹ́kọ̀ọ́ wọ́n ní mo lẹ́rù gún wọn ní dìsáìbò ẹ bá ti rí mi káyé má so tẹ̀kú apá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì. a ti rí bójú ọjọ́ ṣe rí kí ló ń lọ àwọn tó fẹ́ jáde ẹ ti mọ bó ṣe yẹ kẹ́ ẹ ṣe lónìí o ẹ̀yin tó bá jẹ́ pé ẹ ní nǹkan tẹ́ ẹ lọ sí ìta bóyá kẹ́ lé yín o kẹ́ ẹ má dà ó tá a fẹ́ bọ́ ta o. Orísun òun náà la ṣe wà lórí ètò Ojúmọ́ Ire bó ṣe ń dé sójú ìwòran yín láràárọ̀ torí pé kẹ́yìn lè ní ọjọ́ tó dùn ọjọ́ tó lárinrin nínú mo máa ń sọ gbogbo gbà pé ẹ ṣáà mọ dànù ara yín dùn tẹ́ ẹ bá ti ń rí wa láràárọ̀ ṣẹ̀ṣẹ̀ báyìí lọmọdé yọ̀mẹ́yẹ o ẹ máa yọ̀ mọ́ wa ẹ máa dunnú sí wa bẹ́ẹ̀ ṣe ń dunnú sí wa nínú yín náà máa dùn bẹ́ẹ̀ ṣe ń jáde lọ a ṣe ń bẹ̀rẹ̀ ní akínyẹ a ṣe bẹ̀rẹ̀ mọ́. láti láti fẹ́ parí. èyà èyà àmọ́ fáfà ní àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa àwa lè bá yín ṣe recap gbogbo ń tà ti sọ láti bẹ̀rẹ̀. lórí àwọn ìgbà lọ sí secondary school gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ pátápátá nígbà yẹn ó nìkan tí a sọ lórí ètò lẹ́nu àwọn nǹkan àwọn ìṣẹ̀lẹ̀ tí a fẹ́ràn tínú wa dùn tàbá rántí àwọn eléyìí pé tínú wa bá dùn a ò pé ah ọlọ́run bá mi bá tíṣà yẹn wí ah ọlọ́run bá mi bẹ́ẹ̀ ni rí ara ṣe àwọn àwọn wà tó ti jẹ́ pé ó ń jẹ́ kẹ́lòmí máa rò lọ́wọ́lọ́wọ́ báyìí pé ah jẹ́ kí n sáré lọ sí Facebook bí amútiẹ̀ lè rí lágbájá àwọn nǹkan tó máa jẹ́ kéèyàn máa wò pé ah kí náà ìyẹn tún padà wá kátẹ̀ tún kóra wa jọ. àwọn kan tó yẹ kí wọ́n ti transfer kúrò school alo transfer ṣé wọ́n transfer ọmọ alo o lọ school wa mọ́ simple wọ́n ah, o ti transfer o ti transfer lọ sí school bòmí. ẹ ẹ àbí o ẹ Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní pé ogún ọmọdé kì í ṣeré pé ogún ọdún a máa rí pé ògbà ọ̀dájọ́ lọ sí secondary school ní àwọn tí o bá ti jẹ́ pé bí ó ti pẹ́ tẹ̀ ti kúrò ní ilé ìwé secondary ẹ máa rí i pé gbogbo àwọn tẹ́ jọ lọ ń gbà yẹn ẹ lè má rí ẹlòmíì mọ́ tí ayé òfin parẹ́. ọ̀pọ̀ àwọn tá a jọ ṣe secondary school lóòótọ́ ọ̀pọ̀ ẹ mọ̀ pé àwọn school sí wọ́n ti ń ṣí àwọn group tó jẹ́ pé wọ́n máa ń mm. pera wọn bára wọn sọ̀rọ̀ mm. ṣèpàdé àwọn kan lè má ráyè mm. àwọn kan ò tiẹ̀ sí lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n jẹ́ pé òkè òkun báyìí ni wọ́n ti ń bá wọn ṣe ṣùgbọ́n àwọn kan sì ń wára wọn kàn àwa kan ò ráyè ẹ má bínú àwa tá a ráyè ẹ má bínú kódà wọ́n ní ní school tiwa tí mò ń sọ yẹn báyìí sìn wọ́n ní tó bá ti di pé ṣóṣù tó ń bọ̀ kọ́ ni wọ́n ní ká kóra wájọ kájọ jó ọlọ́run káwa kan ráyè láti lọ bẹ́ẹ̀ àmọ́ èyí tẹ́ ẹ bá ráyè ẹ dákun ẹ tá a bá ń rí àǹfààní àti tún máa pàdé ẹ àjọ máa kóra wa papọ̀ kájọ máa ṣe pọ̀ kí gbogbo akínú wájọ máa dùn tá a bá ń ríra wa ká máa ń ra wa létí àwọn nǹkan tó máa ń dánú ara wa dùn ọ̀pọ̀ gbà náà ló jẹ́ pé àwọn tá a jọ lọ skul yẹn àìlòmíì inú wọn gan inú òdùn lọ́wọ́ níbi tó bá wà. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tá a bá ń rí wọn bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé ó máa ń rọrùn fún wọn torí pé wọ́n ti mọ̀ wá tipẹ́tipẹ́ àti bá wa sọ̀rọ̀ máa ń mm. rọrùn àwọn ọ̀rẹ́ tí wọ́n ṣẹ̀ ní sí wọ́n lè má lè sọ àwọn kankan fún wọn. bẹ́ẹ̀ni. àwọn jẹ́ pé àjọ mọ́ra wa ń gbà tí èèyàn tó wá skul tó ṣubú nú gọ́tà. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé àwa là ń pọn fún tó fi ń fọ <laughs> ṣọ́ọ̀ṣì ẹ̀ tó ló ṣẹ̀fẹ́ tìjú máa bá wa sọ̀rọ̀ mọ́ hmm. ẹ jẹ́ á máa bá àwọn èèyàn wa kájọ máa dà pọ̀ kájọ máa sọ̀rọ̀ kájọ máa fọ̀rọ̀ jumi turu ọ̀rọ̀ ẹ máa bá mi sọ̀rọ̀ náà ẹ hmm. lóun wà depressed ẹ hmm. lóun ò ṣe kinní kan púpọ̀ gbọ́rù ẹ̀yẹn lásán ó lè jẹ́ kí ẹ dùn kóun náà dìde ńlẹ̀ ẹ dákun ẹ jẹ́ á máa wára wa. ohun tí mo máa tún sọ lórí ètò lónìí ni wípé tó o bá rí ẹgbẹ́ ẹ̀ tí ẹ jọ lọ sí secondary school bóyá o rò ó kù díẹ̀ káàtó fún má bùgà sí hmm. nítorí pé o mọ ọ̀la mo ka ìwé kan tó jẹ́ pé ó jẹ́ kó yé mi pé ẹlòmíì èèyàn kan ló kọ ìtàn ara ẹ̀ ohun tó ṣẹlẹ̀ ó lòun lọ sí pati èèyàn táwọn jọ lọ sí school ọmọ ẹni yẹn ló ń ṣe wedding ó lòun wá jókòó wá rò pé ọmọ tòun níbo náà wà òun hmm. wá rántí pé ọmọ tòun ṣẹ̀ṣẹ̀ fẹ́ parí aya institution ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé ọmọ ogún ọdún òun wá tún rántí kọ̀líìgì uh, àwọn kan méètì um, àwọn kan tó ṣe pé àwọn ọmọ tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wọ secondary school ni hmm. ó lòun wá rántí èèyàn kan láàrin àwọn ọ̀rẹ́ àwọn tó ṣe pé kò tí ì bímọ rárá ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni a yan ìràwọ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni a yan àyànmọ́ tó bá wá pàdé ẹni tí àyànmọ́ tiẹ̀ bóyá ní lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé kò síyàn tó mọ ọ̀la bóyá nǹkan tó ní lọ́wọ́ ojú ti tiẹ̀ lọ má jẹ́ kí ojú tiẹ̀ hmm. àbí pé bóyá inú ẹ̀ bàjẹ́ àbí pé kò wá máa rò pé òun tiẹ̀ wá ní lárí kankan má rò bẹ́ẹ̀ nítorí pé kò sẹ́ni tó mọ ọ̀la kò dẹ̀ sẹ́ni tó mọ ibi tó ti rí ọ̀la tiẹ̀ ṣé wá rí ìwọ tó wá ní ọ̀la lọ́wọ́ yẹn má rí méètì ẹ bóyá òun ṣẹ̀ṣẹ̀ ń fi ẹsẹ̀ gbálẹ̀ kiri ìwọ ti ń gun àwọn mọ́tò ńláńlá o wá ń wò ó pé eléyìí ò tiẹ̀ rí ṣe o ò mọ ohun tó ṣẹlẹ̀ tó fi rí bẹ́yẹn ìwọ náà ò dẹ̀ mọ ohun tó lè ṣẹlẹ̀ ní ọjọ́ ọ̀la tá a bá sọ ti ẹ̀yìn ẹ jẹ́ ká wá sọ́wọ́ wájú èmi rí mú ètè sọnù o hmm. ẹ̀mẹ́ á sọ tèmi <laughs> mo rí mú ètè sọnù ẹ mọ̀ pé láti bí ọ̀sẹ̀ kan àbí bí hmm. ọ̀sẹ̀ kan báyìí láti ń sọ ọ̀rọ̀ Davido Davido Davido hmm. àkọ́kọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ gbé túwà fún Davido ọ̀hún fúnra ẹ̀ ah, àgbà ni o ó mà ti bírèkì world bet kò ṣe pé officially but àwọn èèyàn ti fún as in automatically baby mama turn ni wọ́n hmm. pè òun ni ó win yẹn. nígbà téèyàn bẹ̀rẹ̀ sí ní ní oríṣiríṣi àmọ́ èmi kúrò ń bẹ̀ o ọ̀nà tèmi tún gbà fi wo ọ̀rọ̀ yẹn tún yàtọ̀ o àkọ́kọ́ náà mo rí wípé culture báwa ṣe máa ń ṣe nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà ó yàtọ̀ ṣá máa sọ pé Davido ṣìṣe ni kò ṣìṣe náà àsọmọ hmm. Áfíríkà hmm. mẹ́ẹ̀lọ́lọ́hún ni hmm. ẹ̀jẹ̀ ó máa ṣe lọ. nígbà tó ọmọ Amẹ́ríkà jáde ọmọ Amẹ́ríkà lóun ò bá òun ò tiẹ̀ wọ́kọ̀ o kóun ṣàbí tinú láyọ̀ àtàlàáfíà ni atúnrara Paris àṣà póríṣiríṣi o eléyìí tó jára Amẹ́ríkà ó lóun ò yọ o ó lóun á bí nǹkan láyọ̀ àtàlàáfíà àmọ́ òun ò fẹ́ rí Davido mọ́ kí Davido mọ́ wà mọ́ èyí tó wà ní France Ivana Bay orúkọ òun gan Ivana Bay hmm. ìyẹn náà ó tún padà lọ Portugal ah, ẹ̀yin obìnrin ni ẹ̀yin obìnrin eh. àti ìkọ́rọ̀ kú ò lẹ́ẹ̀tọ́ ṣíṣe òmù náà tún jáde I'm a victim victim. ìyẹn ló ìyẹn ló ti ẹ̀ fún fẹ́ bí èmi nu díẹ̀ pé victim kí ni nígbà tẹ̀ ń ṣe ṣe ṣe ṣó fọ́ọ̀sì ẹni ìwọ ló ti lọ wọ victim. wọn ọmọ tí mo victim yẹn ni. eléyìí ò mọ ìwọ̀nba school tó lọ. torí nígbà tí mo wo kinní ẹ̀ mo ń wò pé victim báwo ó ní kò lo rọ́bà dáàbò bò. ṣé nígbà tó fẹ́ ṣe yẹn òun ló like àwọn ọ̀rọ̀ kan wà téèyàn ò tiẹ̀ lè sọ lórí afẹ́fẹ́ gan pẹ̀lú bó ṣe ń sọ yìí. fúnra ẹ̀ ló sọ pé kì í ṣe ìkíní kì í ṣe ìkejì àwọn ah, ah. kí wàá ló ń gbàgbé ẹni gbàgbọ́ ọtí. ṣé rí èmi gan èmi mo fẹ́ mo fẹ́ mo bí kí kí n sọ pé kí kí n kànú Davido ìlú ẹ mo fẹ́ kànú ẹ̀ ni mo fẹ́ kànú Davido ni nítorí pé téèyàn bá ti wà ní irú ipò tó wà yẹn tó o bá fẹ́ ṣe gan obìnrin á fọ́ọ̀sì ẹ ṣe. bẹ́ẹ̀ ṣe ń kàánú ẹ̀ ní kébì máa gbé sàdánkátà fún o torí iṣẹ́ yìí ò rọrùn o. wọ́n ṣe nǹkan tó rọrùn. nígbà téèyàn bá wà nù kọ́nà tó bá ṣe ṣe ṣe ṣe ó tún gorí stage á tún ṣe ṣe ṣe ṣe èwo ni ṣe ṣe ṣe kọ́nà ṣe ṣe ṣe stage. tẹ́ ẹ bá ti gbórí stage ó máa perform. ó perform dáadáa ó wà ní w stage eh, Washington DC ah. eh. twenty thousand ẹgbẹ̀rún lọ́nà ogún tán tán làwọn èrò tó wà níwájú ẹ̀ boom ah, mm. bẹ́ẹ̀ ló ń jó gẹ́gẹ́ pẹ̀lú bọ́dẹ̀ ṣe wà ẹ́ náà a máa máa rí àwọn ọkùnrin tó àwọn obìnrin tó máa wò pé àkélé ah, ti kọnu sí mi kó tiẹ̀ kó tiẹ̀ eh, súnmọ́ mi nítorí náà kò ń ṣe pé bóyá ẹlẹ́rìí ara dẹ̀ ní Davido kò ń ṣe spirit kò ń ṣe angel kò ń ṣe saint kò ń ṣe robot so kókó àwọn kan máa tẹ́ pé tó bá ya gan ara yìí ara yìí kò lè kò lè resist ẹ̀ mọ́ àmọ́ àwọn tó wá ń jáde pé àwọn ni victim victim kí ni tàbá ní ká wò ká wo ó kàn jẹ́ pé ó dà pé bóyá ti ní plan pé okay in the next kìíní kan yìí ẹ̀ jẹ́ kí n máa save gbogbo conversation wa yìí so that a lè ṣiṣẹ́ fún mi tó bá yá tàbá ní ká wo ìrìn tí wọ́n rìn gan bóyá ìwọ gangan ló ọkọ lọ bá Davido à sọ. èké mi èmi á ṣàbẹ gbogbo ọkùnrin tẹ ẹ bá pàdé obìnrin ọlọ́mọdé á kó sọ́wọ́ àwọn obìnrin oníwàhálà hmm. obìnrin míì fẹ́ wọnú ayé ọkùnrin láti dá wàhálà sínú ayé ẹni ẹ̀ ń hmm. sọ ti Davido olówó lọ́wọ́ ni o hmm. ẹni tí ò lówó lọ́wọ́ ń kọ́. dáadáa ó wà. wọ́n á kàn máa kó wàhálà àwọn àjà arábùkà wọ́n á máa kó sínú pọ́ọ̀tì fún òun náà wá jókòó tí a tan gáàsì a máa dá ṣe wàhálà fúnra ẹ̀. ẹ̀yin ọkùnrin ẹ jọ̀ọ́ àwa classmate ara wa ẹ má throwback mọ́ ẹjá dúró tòsí bí ẹjá wojú ara wo mi ojú kòrò ìkojú kòrò jẹ wò mí dáadáa <laughs> bó bá ti wá lo rọ́bà dáàbò bò mm. tó bá é, ṣe fún ẹ bó o bá lè sá kó o sá torí kí ni bó o bá mọ iye tí wọ́n ń ta ìdíje ọmọ ìdíje ọmọ mm. it's okay. Mm. ìyẹn nìkan kọ́ bí o ṣe wo oúnjẹ ń kán ẹ mọ iye tó ń ta tòmátì lọ́jà báyìí tòmátì ẹ̀yọ márùn-ún ẹgbẹ̀rún kan ọlọ́run aṣọ wa ń bẹ̀ ẹ wo lórí ètò ojúmọ́ rẹ mo mọ̀ pé ti mú nǹkan ìkíní àbí kejì bóyá lórí àwọn ọmọ ni o bóyá lórí ehm, ohun tó ń lọ tí a ṣẹ̀ṣẹ̀ sọ tán yìí ìwọ náà máa bó ṣe máa di rẹ ò di rẹ ewé ààrẹ ló ti mú ni o ṣùgbọ́n mo mọ̀ pé ti rí nǹkan kan gbámú lórí ètò ó dáa náà kò ń ṣe pé bóyá àkàn máa kúrò lórí ètò lẹ́nu tába ti kúrò àtúmáwá tába ti kúrò àtúmáwá àwa lè máa rí ẹ̀yin náà la máa ṣètò fún lọ́lá ọlọ́run Orísun TV kò dẹ̀ kò kúrò kò kúrò yìí ni kò dẹ̀ lè gbẹ Orísun Orísun a ò ní gbẹ Orísun ò lè gbẹ ẹ polówó ọjà wá o ẹ jẹ́ ká bá yín polówó ọjà o ẹ jẹ́ ká fi ẹnu tó da sínú ọjà yín ká jẹ́ kó lè bùgbà yín jẹ Anna Babatunde mò ń kúrò lórí ètò Akínyẹmí rèé. <laughs> mo fi mo fi ilẹ̀ sọ́wọ́ akínyẹmí àtọwọ́ ọlọ́run. ọ̀nà fi ilẹ̀ sọ́wọ́ mi ẹ̀yin fine fine girls ten wa fine fine boys fine fine boys rèé o ẹ bíi one million hmm. ọmọ bíi five million fine boy no pimple fine wọn ní tó bá kàn pàdé lè lásán pé ọmọ pé alpha idán mi àmánì kí ló ṣẹlẹ̀ tó o bá kàn tiẹ̀ lè má rì mí tí ẹja lè rí jákàn máa ṣe pàrí pàṣẹ tó má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ kọjá yìí wọ́n ti ṣe báyìí kí wọ́n máa lọ kí wọ́n máa máa lọ àwa láà máa wá ẹ̀yìn láà máa bá ojúmọ́ ire òun náà lè tò lórí Orísun àwa ní fi yínlẹ̀ lásán o àfẹ́ mm. jó díẹ̀ ní músíkì ń bẹ́ ń kan fẹ́ jíjó rọ̀ kọrin. ìmílẹ̀ kí n jíjó kábé.